العظيم يعذب قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الاتباع اتبع النبي صلى الله عليه وسلم أشهد tó jẹ́ ìgbésí báwa láti mú ìgbésí ọlọ́run bàbá dáadáa nínú àgbà máa ní alákọ̀ọ́lẹ̀. ọlọ́run bá tún fáwọn sọ wípé wọ́n máa bá dákun ọkọ̀ sórí papọ̀ tó ewu táwọn ẹni bá fún yín ẹ̀ka wọ́n máa dá dákun àìsàn kankan. mo tó bá ti kọ̀ yín nípa rẹ̀ ẹ̀sìn wọn. àlejò náà wa títẹ̀lé láwí òun láti ìkọ́ta lẹ́bi tó lọ́wọ́ bá ẹgbẹ́ ọ̀sánlá. nínú àwọn àti ọgbọ́n àwọn mímọ́ àtọ̀rọ̀ àtúnṣe àti ohun tó ní ká máa ṣe kátẹ̀lé níbẹ̀. òdìdí tí a ti bá òun ló ń pè ní àìmọ̀ àyàlá ìyapa ìtẹ̀lé ó ní ìṣe pẹ̀lú àkókò bọ́dá àkókò pẹ̀lú tí wọ́n ní ká ṣiṣẹ́ tẹ̀lé yẹn kí àkókò yẹn lànàbí máa ń ṣe sọ̀rọ̀ lọ́wọ́ àìjọ sẹ́lá. wọ́n lè ti ní ṣe pẹ̀lú ààyè bóyá láàyè ìfẹ́ta lẹ́bi sọ̀rọ̀ àti láti máa ń ṣe ìjọyà pẹ̀lú ẹ̀rí mi ìta káyé ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ tí ọba ti sẹ́rìn وسنة للتزرد عباد الله لن يمسر الله أيضا ما كذا النبي صلى الله عليه وسلم تبعوا يسبك خطه من ذلك أول شيء كان بدأ الجبلية أولئك عائشة رضي الله عنها النبي صلى الله عليه وسلم كيف أدام عليه

ìjà ọlọ́run tó lọ́rùn lọ́la a máa ń pèpè àwọn oúnjẹ kan ìpè ọkàn fẹ́ràn rẹ nínú àwọn rẹ ilé ìbá òun òun lágbára tó kà máa bá mi ká kí ti bá ara sílá àwọn èsì àwọn ìgbà wọn aláìsí kan ṣe ni wọn fẹẹ tẹ̀lé lánàá níbi sọlọlá ìfọlá tá a bá ń sọ̀rọ̀ nípa súnà wọn ti jẹ gbogbo súnà náà lálẹ́ ẹsẹ jẹ gbogbo súnà náà lálẹ́ ẹsẹ bẹ́ẹ̀ ni àbí tọ́lá ṣe ń sàfà nẹ́bí nìkan ló bí ká fẹ́ òòlù mẹ́rin lọ ìsàlọ́jọ́ bá nẹ́bí sọlọlá ìfọlá ìtọ́lá ṣe ìdẹ́kùdẹ́kẹ́ wò ń bọ̀ wọn tẹ̀lé àbòrò nínú ìsìlámù àbẹ̀dẹ̀dẹ̀ kọ kéèyàn káyàwó láì ní sẹ́máhà owó ìfẹ́fẹ́ ẹ̀sà lọ́jọ́ pàtẹ́bí sọlọ́lọ́wọ́ àlùfọ̀sọ́lá nítorí bá ta níwà pàtẹ́bí sọlọ́lọ́wọ́ àlùfọ̀sọ́lá obìnrin wa gbé la rẹ̀ mú ìdè ògbé la mi mú ọ kó obìnrin sọ́kọ́ láì ní ní mákòó nínú. lábẹ́ òkè ìtẹ̀lé nípa àwọn tó ní tẹ̀sẹ̀ láti fi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láfíríkà ọjà lẹ́mí ìrẹ̀kẹ́ta ń ná àwọn iṣẹ́ tẹ̀lé yìí. àwọn iṣẹ́ kẹfẹ́ tó jẹ́ àtà àkùnrin yìí àtà tó jẹ́ ti ìta máa fi sí lọ́wọ́ ọba tó pa á. òun kẹ́kẹ́ alára jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ ọba mẹ́tẹ̀ láti rí. ọ̀lọ́mọba ló أول ما خلقت الجن والإنس إلا ليعبدون من ذلك الناس يلانا أتكي ومعازمي àwọn ẹgbẹ́ ìtẹ̀lé yìí pápá tí wọ́n ti pa ọ́n ní ìtẹ̀pẹ̀lú jọ̀ọ́sì òun gẹ́gẹ́ ní àlàyé ìpìlẹ̀ títẹ̀ láti fi tọ̀nà lọ́rọ̀ nípa ọ̀rọ̀ sílá pẹ̀lú ọ̀nà ọ̀nà ṣá tó ní látọ̀rọ̀ gáàrẹ̀ lẹ́tọ̀ọ́ bí ọ̀sùn ìlànà ìwọ̀sùn àtàlá. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أنا رفضت هذا قد وقل إلى النبي صلى الله عليه وسلم أن يقول الله رفضتي ولنتبع إذا الله إن لك أن تتسدى لا تدعم قلت لك أن تتسدى من القيامة ثم أتى الله الله أيها المسلمون عباد الله أيها الله àwọn òbí wọn fẹ́ tó pàtàkì lábẹ́ pàǹtẹ́ lábẹ́ bí sọ̀rọ̀ àrùn ìlànà. nínú ẹ̀ òun ní kí tẹ́lẹ̀ ti sáàmù láwọn ẹ̀mí ẹ̀ àti kalẹ̀ lórí ìgbésẹ̀ àtọ̀rọ̀ àtẹ̀dá ni. táàbà ti sẹ̀rọ̀ áṣẹ́sì pẹ̀lú báwa náà sọ̀rọ̀ àná alákùnrin. àbí súnà níbi sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ̀sọ̀lá pàpà àtúnlá ọ̀rẹ́ ìdúrà láti àfihàn òṣùnà. àyẹ̀fẹ̀ làákàyè sẹ́fì o ayé ẹ̀ fi pé ìgbà tí mo wú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìmọ̀ wa mo jáde báyìí ní ọ̀yá ẹ̀já bá mi sì bá dà. nínú ẹ̀ ọ̀hún ẹ̀ fi pé ó fi gẹ́gẹ́ fún òṣèré láti ṣèwádìí nípa òfin ìṣẹ̀lẹ̀ à ó lè fi ó lórí ẹ̀ ó tó fi pé ó ṣiṣẹ́ nínú gbogbo ìgbésí ayé rẹ̀ yẹ́yẹ́ nítorí ọ̀rọ̀ láti fi tó láti láti ta ó lé ilé rẹ̀ inú àdéhùn إذا رب الله فلم يرجو من عمل عملا ليس عليه أمرنا فهو ẹni yóò tó bá ti sẹ́kùn tí yóò bá ti àṣẹ wa pé ìlànà tó bá ó fi sí tó àjà lórí nínú àwọn òfin òun ń ta àjà lórí lánàá ti sọ àrùn bá ti sọ̀tọ̀ tó gbọ́rọ́ sàtẹ́bí mu wa sọ̀rọ̀ mọ́tò àlùsọ̀lá nínú àwọn ṣéwú àbí má ṣéwú gbogbo tọ́wọ́ náà lọ́kà pẹ̀lú ọmọ àmọ̀lókè òfin dá ọ̀dọ́ bá tẹ̀ láti àlùsọ̀lá àti gbogbo tọ́wọ́ nínú sínú àtẹ́bí sọ̀rọ̀ ọlọ́kọ̀ àlùsọ̀lá èyí tọ́mọ́ nínú nípa àtẹ́bí sọ̀rọ̀ ọdún ìlà kò márùn. ẹgbẹ́ wọn fún mi náà lọ́wọ́ irú rẹ̀ lẹ́wà pẹ̀lú mi ti ti súnmọ́. ọ̀rọ̀ ẹgbẹ́ kò sí yàtọ̀ láàrin ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ àtẹ́gbẹ́ sọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ àbùdá. onímọ̀lẹ́gbẹ̀ wá sí mi tó ti ọ̀dọ́ ọba ni. tọ́ka àbàtì lọ́run ti lábẹ́ pàṣẹlá níbi sọ̀lá àgbẹ̀sọ̀lá òun ìgbé musa níbi bá pa á sí nínú rẹ̀ ìjọba tó lè pé kò sí bẹ́ẹ̀ dẹ́ni mo ti tẹ̀yẹ́ máa fi jẹ́ tẹ́tẹ́ ká rí lásìkò rẹ̀ táwa bá padà wá sí lásìkò ju àwọn níbi ní àdéhùn ẹ̀rí ó lè pé ká pàṣẹ yẹn ti sún náà ní bí irú ọ̀lẹ́ nípa ibi ìmọ̀lẹ́ ní àtẹ̀bàwí ìṣẹ̀rí bí ká máa lọ sí ayẹyẹ ọjọ́ ìbí àtẹ̀mí ìlú kejì ìtọ́lá ẹgbẹ́ bẹ̀rẹ̀ lábẹ́ sọ pàdé ìfẹ́ yẹn ní ìjẹ́ tó ti rí ilẹ̀ ní tó ti yẹ kó jẹ́ tẹ́tẹ́ láti pàṣẹ ti sọ̀rọ̀ wá àtàlágbọ́n ọ̀wá ṣe pípa ti di súnà ti ṣe méjì àná nínú àwọn òbí onígbà òkun kẹta àwọn yẹn ní kò gáàbà sí ní òṣùwọ̀n ti nínú ìpìlẹ̀ òdìdí àti àwọn ẹ̀ka ìdílé nínú ọ̀rọ̀ ayé àti tọ̀run nínú àwọn ìjọsìn àbí ìbágbépọ̀ ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ àdíjà nínú òṣèlú nínú ètò ìṣúná gbogbo ẹ̀ yẹ́yẹ́ àwa láti wá sàlàyé ẹ̀kọ́ rẹ̀ ọlọ́run wa àyíká èmi fúnra ọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún sọ̀rọ̀ nínú ìbí kó lẹ́sìn máa jẹ́ ìmọ̀nà ọmọ ajẹ́kẹ̀ àti ìdùnnú àwọn onígbàgbọ́ òdodo sọ́ọ̀tù náà àyà nàìjí náà. ọmọ ajẹ́kẹ̀ àti ìkọ̀tù wa láti rí pé kò sí kẹ́lá lè máa wá nínú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn táà ní ba nínú òbí tọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba. bọ́yá tó ń tẹ́wọ́ ọlọ́run ní ọ وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ولكم تأتي إخوي متفاري دلامي ليلوري موالي سيستام ميلة wọ́n lè gbẹ́rù tí o bá jẹ́ ní nígbà táyà rẹ̀ sọ̀ kálẹ̀ nígbà tá a fẹ́ bí padà tó láyé lè jẹ́ sí mọ́ títí ayé láyé. bákan náà alẹ́bíkọ́ lásán sàlàyé títí fá ó fi sọ̀rọ̀ níbi àtàwọn ẹ̀rí ọ̀kan náà wọn kò hábà àwọn ìparí ti rọ́bì ọlọ́run rẹ̀ án àwọn táwọn ń lọ nínú àwọn tí wọ́n mú dé síbọ̀ wá nígbà yẹn òun náà ní pé wọ́n láwọn ẹ̀ kọjú láwọn pé alákọ̀ọ́kùnrin nàbí yòókùn kún lẹ́sẹ̀ yìí àtàlà àrọ̀ ọ̀la ní kọrin tó kó mú nígbà tí bá ti àbá tó wa kó nígbà tí a bá ti agbọ́dọ̀ lu mẹ́ta agbọ́dọ̀ kéré sí mẹ́ta àgbọ́dọ̀ lu ìwú àgbọ́dọ̀ lu ìfẹ́ rẹ ẹni. fúnfúnfún lànà ìsọlá ìsọlá lọ́sọ̀lá ìlú wa àlejò àti tẹ̀lé adára aláàbò káàkiri mọ́tò àtúnwá wa síbò rí. bákan náà sọ àwọn òbí yìí òun ní kéwì tẹ̀lé àti ìsọlá ìsọlá kò lè rí lọ. ìtẹ̀lé káàkiri kò lè rí lẹ̀ àyà àti tọ́lá ìkọ́ńdà fẹ́ẹ́ fi yọ sí níbi ìṣẹ̀lẹ̀ níbi àwọn ọ̀rọ̀ mẹ́fà ọ̀rọ̀ àkọ́kọ́ tó sọ̀rọ̀ ewu tó ọ̀fẹ́ sì yí kílò kó bá rẹ̀ ẹ̀yin náà wọ ìlú náà wọ́n pè ní ọ̀làǹtò lè ṣe spa òjò ń wọlé wọlé mọ́ ẹ bá tún jẹ ẹ bá sọ pé ẹ já lọ sí òun bá ń wọjọ kò tó kó pàǹtà ìkíwò sí wú àkókò yẹn lọ́dún kí ni ọdún bí dáa nìyẹn ìkíwò ọ̀hún náà dàbí kíwò ìrẹsì wọn ní ká fi sí ìjọ lápẹẹrẹ nísìnyí ẹrẹ ni ndị ní ká pa pé léyà ó lè jẹ́ o ó lè o màálù ó lè àti gbogbo àwọn ìran ẹran ní ló tó tó tí tó òun lè ó lè ìrìn nìyẹn kí ni bá ẹni ṣe náà fún ṣe kéré á ti léyà tó fún alikọdọ òun ni òdi wọn wọn ká ṣe ìrún wọn ni a tó wà ní mi ti wọn ká ṣe òdi wọn wọn ni a ṣe ní ẹ̀jẹ̀ wọn bẹ ṣe à ọkọ yóò wọ náà wọn ti mi ó ní bí wọ́n ní adé tí júmọ̀ ó ní ní di ní tó ní yé wọn kẹrù ìgbà yà wá mídíà ti mú mídíà ní mídíà tó níyà bí ti ti ìyáyí ìdóńjẹ ìwọ́n wáyé bá ti wọn ti òun wá o ọkọ̀kọ́ ṣe ìbánisọ̀rọ̀ ní júmọ̀ òun ni kò o ni wọ́n ti pè mídíà rẹ ní mídíà gbọ́n mọ̀lúwà ní ìyá wọ́n ní mídíà rẹ pa yẹn tí ó jáde

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdìmọ̀tà tí ẹ bá ń ṣe mọ́sálásí ọlọ́run ọba ti wọ̀ láwọn àyè tó láwọn ilé bẹ̀rẹ̀ ibi wọ́n ti fẹ́ ká kí màálù òun ẹ̀ ti pápá tàbí kò sí fẹ́ lọ sí ẹgbẹ́ ló fẹ́ rọ àti ṣe ti fẹ́ àtijọba lọ fẹ́ tó lọ bóyá òun láti wá tó fẹ́ jáde òun ilẹ̀ jáde wọ́n mọ́sálásí ẹ wà lọ fẹ́ níbi láfẹ́ kí ẹ wà ọ ògá àdàlọ́ àfẹ́ kí níbi ẹ̀yẹ orúkọ nínú àwọn òbí tó pàtàkì lábẹ́ títẹ̀lé àwọn ẹni tí ìpìlẹ̀ tó jọ sí tábà fẹ́ wo ẹni tá a tó ọ̀pọ̀ lọ́rùn pàpà jùlọ àwọn ẹni tí kí ẹsẹ̀ kọ́ ó ti àwọn kọ́ọ̀tì ni láì ní máa tójú wo pé ìdí pàtàkì wo lọ́wọ́ àfẹ́ wọ́n ní ń ṣe mo ṣe lẹ́nu èèyàn gbọ́dọ̀ wọn lọ sí kí ló dé tà á ń dé ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ní ọ̀gá ó ti lọ sí dájọ́ ṣáájú àbẹ̀jọ́ yìí. أو أن إني لنعلم أنك حجر لا تضر ولا تنفع èmi máa mọ̀ dájú tó kù dání ẹ ó lè ní ẹ lára ọ̀dẹ̀lẹ̀ ní ẹ nípa ni tí kì í bá ti fi mọ ọ̀rá ìlú ẹ̀mí lára ọ̀dọ́lá tó kú ẹ láti mi lè mú ẹ ra. àgbọ̀dọ̀ máa wá síbi kí ló dé láti máa lọ kọ́ òkúta láwùjọ káká. àgbọ̀dọ̀ wá sí ẹ ẹ̀sùn ní tata máa ti lọ rí ẹ̀rí ẹ̀rẹ̀ àwọn àwọn àlọ́ ìgbẹ̀sẹ̀ ara wọ́n ti rí ọlọ́run lórí wa ẹgbẹ́ ومكر للمؤمنين ولا مؤمنا إذا قضى الله أمرا wọn lù lẹsà ẹ ìrúbẹ ọdún ọdún náà láàánú ibi ní ìsìn tó dájú pé obìnrin tí ń fi àlẹ́ àdá rẹ̀ yọ ọ̀sìn àwẹ̀ ṣùgbọ́n kò ní sọ ìrù lọ́jọ́ nígbà tó fi ti fáyò péré tó ti nílẹ̀ ìjọba ìyá wáyé àwọn ọkọ̀ fi arákùnrin arábìnrin yìí ní àhàrò ìyá tuntun tí wọ́n náà jẹ́ kan lára àwọn ẹni tí wọ́n máa ń dako àwọn aláṣẹ sọ́wọ́ ọdún wọn wọ́n máa wọ́n ọwọ́ adarí ó ti ọ̀dà ó ti wà lójú ayé àtẹ́bí ni ọ̀lọ́lọ́ àlọ́ ìfẹ́lá ó jẹ́ kí gómìnà ti bá ti ń talẹ́jọ́ ìró tí ò kí lásìkò rẹ̀ kò ní sàn ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ ti kiri ọ̀ ní ọ̀padà sàn lẹ́yìn ìgbà tó wà parí àlejò ìdájọ́lá ẹ̀yẹ ló sùn lọ́rùn nínú àwọn òbí tó pàtàkì lábẹ́ wa fẹ́sẹ̀ lábẹ́ ẹ̀yìn ọba fi tójú máa yìí tọ́lọ́wọ́ ọba fi gbà á kí yẹn bọ́ sóòrùn ó ṣe kó lọ pa kí n bà sí yẹn lá ọlọ́run á gba ìjọsìn ẹ̀mọ́ rẹ̀ ti wàhálà sí nìyẹn ìdí ọba ti wàhálà sí orí ẹ̀lẹ́fẹ́ rẹ̀ bá kọ̀ ní ìdí mẹ́rọ aláàtì ti ìjẹ̀lẹ̀ ní o olófà ó lè ti tẹ́wọ́ fún láti tẹ́lá tó má bá kàlàkà jẹ bàbá yìí ó ti jẹ̀lẹ̀ ìgbé bóun ti wáyé o òun ó rìn ní lọ sílé ọlọ́run agbára a òbí ọlọ́run ló máa tẹ̀wọ̀ òkú rẹ̀ rìn díẹ̀ ojú bẹ̀rù díẹ̀ yìí ti bẹ̀rù wàhálà ọ̀rọ̀ ẹ̀ lè lórí balada lọ́wọ́ nínú àwọn òbí tó pàtàkì èyí tó já sí pé adọ́nà ìwé ní pípa fẹ́sẹ̀ látẹ̀lẹ́ kan lọ́wọ́ àlọ́sílá òun ní ipò tí ìtẹ̀lé yìí wà nínú ìṣẹ̀lẹ̀ àkólítọ́ ìtajà ìpínlẹ̀ ọ̀dà yìí lọ́wọ́ tó ń bọ̀ ìṣàkóso ìgbìmọ̀ àwọn ìṣàkóso ọ̀gbọ̀n ìjọba. استغفر الله واتوب اليه انه غفور رحيم الحمد لله وحده والصلاه والسلام على مولى النبي وعلى اله الا الله وحده لا شريك وعلى اله وصحبه اجمعين عباد الله يرد الله منزلة الاتباع للشريعة يكون ثلاثة جوانب الشريعة olùdókè ọ̀sán ọ̀rọ̀ fún ọ̀sán àbàtọ̀ rẹ̀ ti bí ní láti mùsùlùmí lórí ìgbésí sílẹ̀ lọ́wọ́ láti wí wọ́n ní fún ìgbésí láti lọ́wọ́ ọ̀rọ̀ ìdí mùsùlùmí mọ́ bẹ́ẹ̀ lọ. ìjẹ́ láti fi sọ̀rọ̀ wá àrùn sílá má jẹ́ pẹ̀lú hadithi ta alẹ́ ẹ̀tẹ́lẹ̀ ìmọ̀nà àmìlẹ̀ àmàlẹ́ lẹ́yìn tá àdéhùn ìlà òun ló ń sọ́kọ̀. ẹjọ́ bá ti sẹ́kẹ̀ tí ò sáfẹ́ wá mẹ́ tí ò sísẹ̀ lálẹ́ tẹ̀lé ìtàkì mi bẹ́. àdéhùn sọlá ọ̀sọ̀lá ní ọlọ́run lè gbà lọ́wọ́ rẹ̀. bákan náà ẹ̀sẹ̀ láti ẹni sọlá ọ̀sọ̀lá ọ̀kan náà àwọn ìwé sáfìjì. gẹ́gẹ́ bá ti sọ ìdíkọ́ èyí ó tẹ̀lé àtẹ̀lé bẹ̀ lọ́wọ́ àtúnṣe. ẹ̀rí nípa òṣèlú tẹ̀lé àtẹ̀lé ni ọ̀la àtúnṣe ló ṣẹlẹ̀ yà. òṣèlú tí tẹ̀lé sábà kò lè kó lè dùn. ọkùnrin àtẹ̀lé òṣèlú àbíjẹ́ńtẹ̀ ni ẹ̀rọ ti ní ìlànà nàìjíríà gbogbo ọwọ́ akókó lóòtù sí kẹ̀kẹ́ ilé ilé ẹ̀bá dàda rí sí ọ̀nà ìgbàdà àwọn yàrá ìṣe ń sọ ní ẹni ní náà àwọn àgbẹ̀ àgbẹ̀ rẹ̀ o ìtẹ̀lá ní ìfọ̀n máa lọ sí láwọn ìpàdé yẹn ní wàá nìyí èyí ni àwọn ìfọ̀n máa lọ sí lá ní gbogbo ojú ọ̀rẹ́ pátá ní wàá nìyẹn ní ẹni ìlà àwọn ìpàdà àbẹ̀kọ́lá lọ́wọ́ wọn ọ̀fẹ́ wọ́n wá sí òtítọ́ ọlọ́run máa lé ìfọ̀n lọ́wọ́ àlọ́sọ̀lá ní dáná wàá lọ fún ọ̀rọ̀ àlùjẹ́ náà àlùjẹ́ náà má dùn tàbí òṣèwọ̀ ọ̀wọ̀ ìjọba òṣèlú ẹni ọba tẹ̀lé mi lọ́wọ́ àlùjẹ́lẹ̀ wọ́n mọ́ ní àtọ́ọ̀lì ẹni ọba tẹ̀lé àwọn èmi àtẹ́bí kọ́kọ́ ti dábàá ó sọ̀rọ̀ ti kọ́ àlùjẹ́lẹ̀ nìyẹn ẹ̀rí nínú ògbò tí ìtẹ̀lá tẹ́bí wa tó ṣẹlẹ̀ yà òun ni pé títẹ̀lé ìtọ́ta ni pé ó yẹ fẹ́rẹ̀ sọ̀rọ̀ ìtọ́ta sì ni pé kí ọlọ́run bá tẹ pẹ̀lú yẹ ẹ̀rí ọba ni ìlànà tẹ́bí sọ̀rọ̀ wọn ṣe ní kòtò ọba ẹni ló ti bá lórí ọ̀rọ̀ rẹ̀ kí ẹ̀rọ ọlọ́run náà ti lé ní ìdílé nínú ọgbọ̀n tí ìtẹ̀ lásánmi wà nínú ìṣẹ̀yà òun ni pé títẹ̀lé lọ́rí ìkọ̀kọ̀ tàbí ní wàhálà ti lọ sí ilé ọ̀nà tí yóò fi níbi àtẹ́bí ní pàpà ẹni tó ti jọ ọ̀rọ̀ bá sọ bá sọ fún wa ní ìjẹ̀jọ́ ibi ìgbàgbọ́ ẹni kọ̀ọ̀kan yóò lè ti pé kò tẹ̀ lè ti ti dáadáa hàtà àgbọ̀n àhàtà àṣẹ̀lẹ̀ lẹ́yìn nínú àlejò ìjọba àlejò ìjọba ẹ̀ka ìwọ̀nyí tó ti jáde bíi lóṣèlú máa nífẹ̀ẹ́ sí ju bàbá ẹ̀ lọ á nífẹ̀ẹ́ sí mi ju ọmọ ẹ̀ lọ á nífẹ̀ẹ́ sí mi ju gbogbo èèyàn lápapọ̀ ìtumọ̀ ẹni pé bàbá ẹ̀ ọmọ ẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń fẹ́ kíní kẹtọ́ yàtọ̀ sí wọn bá ẹbí fẹ́ apàrọ̀ sí ti bàbá mi lọ sí ọmọ àrùn sọlá bákan náà nínú òkòtò tẹ̀lé wa الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب عليم àwọn tó bá ń yapa àti òkúta wọn kọ́ bọ̀ra wọn kí wọn bá lára padà lọ́yìn wọn àti kí wọn máa jìyà ìdí òbí máa ń ta ní ìdí máa ń rìn. ìgbà dàgbà ẹ̀yẹ ń fi ọlọ́run ọ̀rọ̀ oríṣiríṣi làwọn èèyàn lábẹ́ títẹ̀ lábẹ́ nìkan wà lọ́sọ́lá ẹlòmí mẹ́ tọ́jà tí wọ́n máa tẹ̀lé yọ máa tọ́jú rẹ̀ mo tẹ̀ ní yapa ẹni tó ń pè nìyẹn ọlọ́run kò di àwọn táàrí wọ. ẹni tó fẹ́ náà àwọn yẹn mí ọjọ́ tí kò wò ní ìtò níṣẹ́ láti ẹbí lọ́dà máa tẹ́sẹ̀ ní ẹni tí ó ń lójú nìyẹn. ẹni tí rẹ̀ kẹta òun lè tó déyí pé òun tẹ̀ láti ẹbí ilé ẹ̀kẹ́ náà ó tó ti pálapàla ìlú ẹni tí àpàdà ti di yàrá. ẹni kẹrin òun lè tó tó kì tẹ̀lé bẹ́ẹ̀ ẹni kò dẹ́sẹ̀ ìlú ẹni tí ó di àwọn àpàdà di yàrá. ẹni tí àwọn táwa rí láti sọ pé ẹni yìí ń tẹ̀lé àtẹ́bí ní òótọ́ ọ̀nà náà ló ti lọ òun ẹ̀mí ta àwọn ìlú lọ sí ìṣẹ̀lẹ̀ ẹ̀yà. tí wọ́n bá ti ń ta ọ̀rọ̀ láti bá yẹn jẹ́ àmà bàbára rẹ̀. yàtọ̀ máa ti ó ṣẹlẹ̀ sí wa ọmọ tó kọ́ máa ka dìbì lọ gbogbo ìgbà ní ìjà dìbì ẹ̀yìn ọmọ jù bẹ́yẹn náà lọ. èèyàn máa bàbára wọn bá bá jẹ́ ọ̀sẹ̀ ọ̀rọ̀ ṣẹ̀yà bí tó ní bí ìlànà ẹ̀sìn. àti ìṣe tí wọ́n ń pèlè àlè ìṣèjọba yìí. kí ẹ máa sàbúrú kọ́ máa dáa fún yẹn kọ́ máa sọ pé ẹ ń tàkà wà wá sí sílẹ̀ ní kíni kí ni wọ́n tọ́jú ẹlẹ́sìn wa. ẹgbẹ́ ọ̀la ti páyà bẹ́ẹ̀ kò sí tẹ̀lé lára rẹ̀ ọ̀ kí ẹ máa tọ́jà méjì ní tàbí ní kọ́rọ̀. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n bá ti tẹ̀lé àlè ìbádàlá ẹ̀yẹ ló ti ọlọ́run nínú àwọn nǹkan tí wọ́n rẹ̀ wá lọ́wọ́ lórí ìtẹ̀lé ìbẹ̀rẹ̀ ọlọ́run bá bẹ̀rẹ̀ nínú nǹkan tí wọ́n rẹ̀ wá lọ́wọ́ òun ni wọ́n dábàá sí ká máa ṣe nítorí ìtọ́lọ́run nínú nǹkan tí wọ́n rẹ̀ wá lọ́wọ́ òun ni kílẹ̀ ti máa ń jí lẹ́sẹ̀ sí ọba adẹ́dà nínú nǹkan tí wọ́n rẹ̀ lọ́wọ́ òun ni pálọ̀ kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríyà ọ̀pọ̀lọpọ̀ Bíbá àwọn kọ́ àwọn ọ̀kọ́ ìròyìn ìtọ́lọ́rọ̀. Àwọn ọ̀kẹ́kùn ìwẹ̀ àwọn ọ̀kọ́ ìròyìn ìtọ́lọ́rọ̀. Kọ́dà ìwọ̀rọ̀ wá kàdá lọ lé pé ó ti lò nígbà bá ti di jálá bí. Lọ́gbà tó yẹ kí lójú ẹ̀kọ́ bàbá gbàgbà yìí. Ìmọ̀ gẹ́gẹ́ lọ́wọ́ akọ̀kẹ́lá ayẹ̀kú rẹ̀ nìyà. rẹ̀. Inú kẹ̀kẹ́ àkàmù ṣẹ̀rẹ̀yẹ àwọn ìdájọ́ ṣẹ̀rẹ̀yà kí ẹ̀sùn gbàgbọ́ ní àwọn ẹsẹ̀ wúrà nínú àdàbà àdà tuntun ẹ̀kọ́ wọlé dáadáa ó sì máa lè rí ìtumọ̀ rẹ̀ rọ̀ nínú rẹ̀ láàrún kó lè rẹ̀ lọ́wọ́ lórí ìtẹ̀lé olùkẹ́ máa tẹ̀lé láti àwọn ẹni ìdájú rere nígbà tá kọ́mọ̀ tá a bá ṣiṣẹ́ pẹ̀lú wọn bákan lọ́rọ̀ ẹ̀tọ́ dáa ìwọ́n tó lọ́kọ́ ti àtìlẹ́ yìí ti wà wà náà rẹ̀ ló ti yíwú wá lórí gẹ́gẹ́ rí bọ́sì mi fẹ́ fún mi pẹ̀lú súnà lẹ́sìn yìí ṣùgbọ́n àwọn ọ̀dà rẹ̀ bá ń bá rìn nítorí pé àlùmọ́rùkú àlàyé nìkan ní èyí ni ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ ọ̀dẹ́ ń sọ̀rọ̀ láti ló lórí ìkọ́ni lẹ́ni kọ̀ọ̀kan ibo lálẹ́ máa bá sọ̀rọ̀ ìdádàlà ẹ̀yọ́ ló ti wà lọ nínú ìrẹsì títẹ̀lé ìwé rọrùn àìrọ̀kán bẹ́ẹ̀ ìtẹ̀lé pẹ̀lú bẹ́ẹ̀ ìgbọ́lá fúlà káyà àwọn bàbá bàbá àwọn ìṣòro ìṣòro àwọn àgbàlagbà akọ́lá fún ọdún lórí ẹgbẹ́ ọ̀rọ̀ lọ́dún rílẹ̀ bẹ́ẹ̀ kéèyàn gbé làákàyè lékè ẹsẹ̀ wúrà wọ́n sáyà fún àwọn pàdé ìdìbọn làákàyè tèmílẹ̀ máa ń tẹ́tọ̀ tèmi nínú tẹ́tí máa ń kọ́ bí ẹni ìdí tẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn. ó ti fi nínú wọn tí èsì kí tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ tí máa ń kọ́ sí yẹn tó tẹ̀lé òun ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà àwọn olùwọ́n dákẹ́ ọmọ ilé sọ̀rọ̀ kà ẹgbẹ́ yìí ti ẹ̀kọ́ láàrin agbọ́ ojú wa nínú kẹsì èsì tẹ̀lé ọ̀rọ̀ ni nìyẹn nínú ẹni kẹyìn máa jókòó sáwọn oníbídíà àwọn ọ̀daràn àbí kẹyìn máa gbára lé ẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ tó ti àgbélẹ̀ rọ̀ ìlànà ẹ̀yẹ ń sọ ọlọ́run ọba ẹ̀dá ẹ̀jẹ̀ káṣẹ̀ ẹ̀jẹ̀ káṣẹ̀ mi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn ọ̀sẹ̀lá nínú àwọn ẹ̀jọ́ sí wa àti ohun tó ṣe pé àìtẹ̀lé rẹ̀ ìlérí ìyá fẹ́fẹ́ lọ́wọ́ látẹnu rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ sọ̀ra ọ̀rọ̀ lè gbẹ̀ sí wa ọ̀rọ̀ lè gba ọ̀rọ̀ pẹ́pẹ́ fúru wa ọ̀rọ̀ ọ̀bà tó yẹ kó sí wa ẹ̀sán ọ̀rọ̀ àtàbára ọ̀gá àlà àlè ìṣàkè lálẹ́ àlè ìṣèlá ìkólé màá rí i. إنه قدير على ذلك وولي على ذلك عباد الله عباد الله اذكروا الله يذكركم واشكروا يزدكم ولذكر الله أكبر والله على ما تسعون قل إلى صلاتكم رحمه الله تعالى